ẹ̀yin ọba tẹ́ ti jẹ nílùú akékaka mo wá pè yín lónìí mo fẹ́ kẹ́ ẹ dìde kẹ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ bá mi bá olókùn ọ̀ṣà wí kó ṣíwọ́ wàhálà lẹ́yìn ọmọ mi ẹ lè jà mí jà. Ah! kábíyèsí nítorí ẹni pé láti dédé ọjà gẹ́gẹ́ bí ìṣe wa bí ọmọ bá ti fẹ́ gbé tutù kalẹ̀ báyìí ọmọ bá ṣubú lulẹ̀ ní. ọmọ táwọn lọ ṣubú. alẹ́ ṣubú. ọmọ bá ní. ẹ ìtẹ́rẹ̀. báyìí rẹ má tẹ̀lé sí ìjà tí agbára ẹ̀ ò ká má tẹ̀rí sí ìjà tó máa gba ẹ̀mí ẹ̀ àbí tó lè la ẹ̀mí ẹ̀ lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tọrọ ẹ lọ. Adédọjà máa jó lọ báyìí mò ń wẹ̀ yẹn ṣùgbọ́n ẹ̀tẹ́ ló máa bá bọ̀. ọba ni ọkọ Adédọjà iye ìyàwó tó bá wọn ló lè fẹ́ àmọ́ ṣe rí bí n pé yẹn ọkọ mi ò lè fẹ́. bánirẹ máa àwọn láyé àṣà ta ni. Adédọjà èmi ni wọ́n sọ̀rọ̀ síbẹ̀ yẹn. èmi ló pè ní Adédọjà. Ó kò tiẹ̀ já rárá. Now get out of this place. Get out. Ẹ jìbò rẹ̀. Wọ́n ní kó lọ jèbù rẹ̀ bí kọ́ mo fẹ́ jèbù rẹ̀. Lọ jèbù rẹ̀ bó ṣe lọ yẹ kó lọ jèbù rẹ̀ kábíyèsí kí ni mí ni lọ jèbù rẹ̀. Jèbù rẹ̀ kò ní sùúrù ló ń jẹ́ bẹ́ẹ̀ ò gbọ́ yóò bá dáadáa ni kò tí ì akúbọlú bàbá ṣe àjàgùnmọ̀lẹ̀ bàbá ìpè. kábíyèsí ilẹ̀ tí mo fẹ́ gbogbo ni ilẹ̀ yẹn nǹkan kan ò dẹ̀ gbọ́dọ̀ ṣe ilẹ̀ yẹn. olókun òòṣà ilẹ̀ tó ń tẹnumọ́ ní gbogbo àyè ò ń ṣẹlẹ̀ tá a lè fún ẹ tá a lè fi tọ́ ẹ. ilẹ̀ ìlú mi. kábíyèsí ẹ fún. ilẹ̀ ìlú mi fún mi. ha àfihàn gbogbo wa wà a kò gbọ́ tí kábíyèsí pariwo ni nígbà tá a máa lọ bá wọn wọn ní yàrá wọn di ojúbọ òòṣà. ẹ̀yin olóyè.